Thank you. máa pè é padà ó dọ̀nà lọ́kọ́. ibo ló lọ. Ah. mo fẹ́ jáde ni mo fẹ́ lọ rayọ̀. oúnjẹ tó ń ṣe nǹkan. oúnjẹ tí mò ń ṣe nǹkan kò sí yọ̀ nínú ẹ̀ mo fẹ́ lọ rayọ̀ sí náà ni. ṣé wo mọ̀ pé kò sí yọ̀ nílé tẹ́lẹ̀ ní kó tó bẹ̀rẹ̀ sí ní dáná. ta ló dáná last lálẹ́ àná kì í ṣe ìwọ ni ìwọ kọ́ ló lọ yọ̀tọ́ ni. ẹ̀bọ̀ tí bá fẹ́ dáná wà á kọ́kọ́ wò pé àṣẹ lè wà ṣe máa dùn wà tẹ́bí dẹ̀ ń pa mí outside bá dé ó máa sọ̀rọ̀ sí mi nìyẹn má pẹ́ jọ o. akókò rẹ̀ ẹ̀dá kò tọ́lé méjì. Túnjí ṣó wà lẹ. ẹ bá wọ ọ bá tẹ sí ni ẹ dákun. ẹ ní sùn ẹ jọ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe àti àwọn mọ́tò ni.

oyè ti yàwó. Túnjí ọ̀rẹ́ mà ní ìtọ́bọ̀. Ó ti yà wèrè. Ó ti yà wèrè. Kí ni sọ̀rọ̀? Ẹ àǹtí ẹ. Ẹ bá lọ́wọ́ tèmi nílò. Ẹ bá lọ́wọ́ tèmi nílò. For crying out loud, tètè now, ebi ń pa mí. Why is the food taking forever now? Ọkọ mi má pè é mo ní kí n sáré bẹ blend french shoes yìí ni sódà wàá mú tó bá ti jẹun. now i'm hungry. ah bó oúnjẹ yìí tutù náà. iye òkè gbóná mo gun ni iyán tó bá ti gún òkè gbóná omi tútù ni mo fi gun. ẹ ó jẹ̀bi mo rí abíyá ló fi gun ni. bó mo kí mi ò kí n jẹun tútù náà you know i don't eat cold food ọkọ mi jọ má bínú jẹ́ kí n sáré bẹ microwave ẹ̀. ó ti ẹ̀gbọ́n kan tó sọ aka mi aka mi aka mi I mean what happened to words like sweetheart honey. Eh? má bínú darling. má jẹ́ kí n regret kí mo lọ mú yàwó láti sẹ́yìn o yes. má bínú. and for crying out loud why would you even think pípọ́ fẹ́ lọ gbé iyán sínú microwave. Eh? ìgbà tó lọ lè jẹ nǹkan tuntun ni. look man, man i can't take all this mo. ọmọ oh, bínú ní sùúrù jẹ́ kí n sáré bẹ́ẹ̀ ro màlà bí pound yà wọ́n. How many minutes would that be? Like 10 minutes. Five minutes is all I'm giving you. Kò sí wàhálà mọ́ sáré ṣe. Má bínú. Má bínú ni máa mu juice yẹn lọ. Hmm, wá fi rọ mí ni. Mo jẹ́ kí bí n pa mi sọ kí n máa mu juice. Gbàdúgbò ẹgbẹ́ ìsẹ́yìn tó ti wá juice lọ́ máa mu tó bá jẹ́ bí bá ti ń pa wọ́n. I don't know what your problem is. ṣe pẹ̀lú gẹ́ẹ̀tì mi ò wá láti sẹ́yìn báyìí. ó mà láìkí I mean he's so African honestly. Ah, ẹ mọ̀ pé mo sọ pé báwọn tí wọn náà ti ń try. mo sọ bẹ́ẹ̀ irú ẹni tó ṣe ilé ìbára ẹ̀sìn àti pé ó ń wáṣẹ́ kiri mọ́ tó bá yá sí tó bá bí gàjú ilé ìlọ sí ni tóun náà ti wà self-employed yìí a kàn tún employ àwọn míì sí ló bá di pé àwọn èèyàn tún kúrò ní pé àwọn aṣèkì this is very nice o oh. èmi ò mind ẹyọ kan fúnra mi báyìí kò ṣe ẹyọ kan. ok ètò ìwé náà ti tọ́ ọgbọ́n àwọn òtún wò èmi hmm, mo ní. mo ní kó ṣe kan fún èmi jàre kí n máa wọ sí orí leggings. ẹ eh, kò sí problem mo kí black tẹ̀lé máa fẹ́ black tẹ bá ti mú wà <laughs> á àǹtí mi. so o lè ṣe fún mi láì gbowó. èmi ni mo rí lóṣù. wàhálà ẹ eh? when i have big woman like you which eh. big woman. abeg go do something come jerry. tuale mama file owó ìdá. <laughs> ẹ tẹ̀lé lẹ́sìn ṣé àkàrà ìyàsódéyàn kì í kò ní jẹ ni. mi ò rí lè jẹ bẹ́ẹ̀ ìwọ náà ló máa jẹ́ kí n jẹ. àkàrà tó máa ń gbóná bẹ́ẹ̀ tí ẹ máa fi sáré búrẹ́dì tó máa dàbí sandwich. Oh ẹ jọ pé àwọn crave ẹja ló jẹ. kìkẹ́ èmi kọ́ wọn ni kò dá lọ ra nǹkan wọn lọ àkàrà káàkiri ìgbónú mọ́tò máa máa rùn fàkàrà tí ò ń lókàn. eléèlò yeah, oya oya oya oya seke atakara fún yeah, takara fún wọn. oya oya takara kò sí pápá àpà tó náà ti ń pọ̀ jù. sẹ́wọ̀n ọ̀gbà ṣe ń jí eléèlò oya gbàgbàgbàgbà mo wọ ah, wa. gbogbo yín lẹ́ẹ̀ rí gbogbo yín lẹ́ẹ̀ máa rí rẹ́ẹ̀dì ètí wo ègbédé wo ètí ìgbédé ó bá ń fún sẹ́ńjì. give me àkàrà hundred naira sẹ́làmù wẹ́lì o. Oh. ọlọ́dẹ náírà ni mo sì ká o. ọkàrí ṣe kíá ṣe kíá ṣe kíá ṣe kíá ṣe kíá. àṣepé wọ́n mi sùn lù wọ́n. ìyá síbí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mi ní kí a kọ́ dá lọ́rùn. ẹ tún sẹ́gbẹ̀ẹ́. ọjọ́ mi hundred naira no complete. hundred naira no ta fún yín. wait what is this one two three four. ẹ wọ ẹni sùúrù ẹni sùúrù o ti fẹ́ àjọ lẹ̀ á fún yòókù sí. ẹ bá mú méjì fún ẹ sí ẹ bá mú méjì fún ẹ sí. ọya mú méjì mú méjì sí ẹdín mi lè mi síbẹ̀ tẹ́lẹ̀. eléyìí lè fẹ́ ra. Ah, ọmọ yìí náà gbọ́ ju kó má lọ bọ́ sínú ọkọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀. ọlọ́run ò ní jẹ́ ọmọ tẹ̀mí ò ní kó lè pàká. etí ní tẹ́ bá wàrà ní kẹ́kọ̀ọ́ jùmọ̀ ẹjọ́ torí ọlọ́run o etí ní tẹ́ mọ̀ sọ̀rọ̀ èsì lẹ́nu ẹjọ́ torí ọlọ́run tẹ́ wá kẹ̀rà. ọmọ pariwo mọ́mọ́ mi ọmọ ẹ̀dàkùn bá sún bí kó lu epo àkà bá ní sùúrù ní sùúrù ní sùúrù bá ní sùúrù o etí ní a bit. Ah, múrí márùn ni tó bá ti change kó wọlé múrí márùn. ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun mẹ́ta ayégun mẹ́ta ayégun mẹ́ta ayégun mẹ́ta ayégun yẹn wọlé múrí márùn lọ́wọ́ yìí o ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun ayégun. ayégún múrí márùn owó yín. akílódé ah, tí ni ìdè cream. ah múrí márùn lórí láti ní change wọlé pẹ̀lú change yẹn. ayégún ayégún ayégún ayégún. sotí ah, ok. Uh -huh. okay. Àbíkẹ́ kí ló ṣe kí ló ṣe Kíkẹ́. ó dùn mí. kí ló ṣe. ẹwà àǹtí mi ojú ooru tó pàdé ò ṣe délé wí. kí ló ṣe gbogbo ojú ẹ̀ náà bá. ẹ má wọrí ẹ má wọrí mo máa gba òkè Kíkẹ́. Kíkẹ́. Kíkẹ́. Ọlọ́run máa ṣàánú mi lọ́wọ́ ọmọkùnrin yìí o ìgbà tí ògbé kọ́ ń sìn kí ni mo mọ̀ tó máa jẹ tó bá dé. Hold on, hold on, hold on. Hello? Hello, dear. Yeah. Ṣé ìkíni kí ló ṣe ẹ́? Kí ni problem wo kí ni mo sọ fún ipò ṣe mí yìí kú. ọkọ mi bá mi sọ̀rọ̀ ikú bíi ti báwo ṣé kí n má bọ́ǹbì tó wà. má bọ́ǹbù no ibi táwọn ọ̀jà ara ìjà ẹ̀pì ẹ̀ sí àbí wo tó bá ní nǹkan tó fẹ́ sọ I'll touch you later alright. kí ni nǹkan tíyàwó ẹ̀ nìyẹn. tíyàwó nìyẹn àbí àfisọ́wọ́ wà mí. anyway kò tẹ̀sí nǹkan tó kí mi anybody ṣáà má pa fàájì mi mi lára mi. fàájì èdè ṣé ipò ti bẹ̀rẹ̀ ẹ ipò tó kò ṣe bẹ̀rẹ̀ nǹkan. ẹ gbọ́n ẹ jẹ́ fún mi lákàá ìdúró ọlọ́run. Ah, ẹ wò kò sàkárà ó sá mọ owó ẹ̀nà fún mi látà ọmọ ìyá alágbára ó ti tara bòróró o. kí ló ṣẹlẹ̀ ń bí. àwọn ọmọ alákàrà tó yẹ ẹsẹ̀ fẹ́ gbogbo ìlànà ìkọ́fọ́ alákàrà wọn fún wa àní òsàkárà wọn ló lórí burúkú obìnrin kan wá bí lónìí ó sì lọ ọmọ ọmọ para bòròró ó ti kara bọ̀ lóòótọ́ òsàkárà ẹgbẹ́ gbọ́ fúlákàdé ẹ ẹ má fi lè dá mi lórí wo ṣàjẹmásẹ̀lẹ̀ ni o àgbẹ̀ kí n tó ra ẹni bá rìn kà má tó ra ẹni bá ah, wọ́n fún radarada ìwọ ló dẹ̀ pa fún ẹ mọ́ ah, ìwọ nìkan lánàá lé níbi ẹ̀kọ́ gan ah, ẹ jẹ́ bá kọ́lá tolú ẹgbẹ́ ń wo tó ń sọ òwò tó sọ rí sọ sí i. jọ kí ló fẹ́ kí n sọ ókè ó fẹ́ kí mi náà tàn everybody ló mọ àjẹtì ẹgbóná ó tún yẹ o. ẹ dákun ìwọ náà ló lè yàn òkú tí ó sì kú bí ẹ bá sọ pẹlọpẹ ọlọ àwọn tó fẹnu burúkú rẹ tó nígbìyàwó wọn dàrú ẹ sí ọ̀pá padà rú ni ẹ wọn ọmọ láwọn ọ̀pọ̀ bí ẹ bá sọ pẹlọpẹ ẹrú wa àbí ọlá rú wa ni wo omi tó ti dàrú ẹ ọwọ́ ni a máa sọ̀rọ̀ a sọ. in fact mo nǹkan tẹ̀ sọ yìí ó rí mi ìyá mi lẹ́nu pé èyí tẹ̀ súnmọ́ mi gan lẹ́sìn nǹkan tẹ̀ sọ sílẹ̀ yìí ẹ ṣáà mọ̀ pé mi ní ohun mí nìkan sí máa ń sọ bẹ́ẹ̀ mi bá kọ́ ṣe darí mi nìkan ni mo kàn ṣe máa ń sọ̀rọ̀. wo ẹni burúkú tó ń darí ẹ yóò máa darí ẹ síyà bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ẹ̀ nìkan la mọ̀ ó lájẹ ìfà tèmi gan òṣù ọ̀hún bóyá ó lájẹ ọjọ́ tó bá máa mú ẹ tó máa sọ̀rọ̀ tó máa ṣẹ́ nìkan tó máa sọ kò pa ẹ́ àmì síbẹ̀ honestly èmi ò tẹ̀mí síbẹ̀ àwọn lè ṣàánú èmi ò ní síbẹ̀. ọwọ́ alájẹ ọ̀làjẹ dákun mọ́ kó ṣe máa sọ̀rọ̀ sílé ayé ogún mi kò fi bẹ́ẹ̀ gbéra torí ọlọ́run dákun má bínú ó ní àwa là ń sọ̀rọ̀ báyìí ẹ sáwọn ará àta ni ọmọ sọ ni ẹ bá àtà ń gbénu lé dáadé náà láwọn sọ mm. àwí tó ọ̀rọ̀ ẹjú mi. bẹ́ẹ̀ni lẹni tó serious tó serious kò ń sọ nǹkan tó ń ju gbogbo òun ò gbéra àwọn tó jáláwo tó léde lẹ́nu gan wọn sọ̀rọ̀ kó jẹ gbọ pọọsì ń sọ̀rọ̀ O ṣe ìyá o màmá mú fún. wòlé àgbà. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti rò ẹjọ́ ṣé nǹkan ò tí ì máa ṣe mí báyìí ṣé mi ti máa níṣòro báyìí ọlọ́run ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ ẹ̀. ṣé wọn tó ló fẹ́ lọ múra rẹ̀ mi ì mọ̀ pé ti ṣe tán ẹ má wòrí ẹ kò fún mi ní ten minutes máa ṣe tán. èmi wàláì mi ì three minutes mo fẹ́ spare fún ah, ah. mi ò ní rárá tó bá mọ̀ pé o ní lọ kó bá mi mẹ́. ẹ calm down. mo pèsè kúrò lọ́nà fún mi jàre ó jókòó síbẹ̀ látàárọ̀. ìjọ. Ah, pátí tó kọjú lọ ń sí i ẹ sì dé bẹ́ẹ̀ náà ni àbẹ́ẹ̀ tí ìròyìn tẹ̀tẹ̀ bá dé bẹ́ẹ̀ kọ́. kíkẹ́ ẹni tí mọ́tò bá gbà kọ́ ló máa mú nọ́mbà ìyá jẹ mí lè ní kí n tó débi tí mo lọ mi ìpadà débẹ̀ náà. yìí ẹ̀mí ń pé ẹ̀dì pàtí tẹ̀ ń kọjú lọ tẹ̀ ń kọjú lọ yìí. pàtí yìí àfikọ́ lọ́ọ́ máa ṣàánú èèyàn láì bá wèrè tán tí ràn mí ò dẹ̀ yá wèrè rí. ẹ dúró ẹ má dàá gbẹrù mọ́ mi lójú o wèrè bíi ti bó o kí ló dé yẹn àti wèrè pọ̀. kíkẹ́ ṣebí mọ́tò mi ló takú lónìí mo á ní kí n wọ bí orí bátìrì yẹn ló yọ kí n fi òkúta gbá padà o ǹjẹ́ kí n lè ṣí bonnet para bí wèrè ṣe gba steering mọ́ mi lọ́wọ́ nìyẹn má lè rìn gírí ni mo kọ́kọ́ pè pé à ah, ń bolo ilé ìbá wọlé gírí gírí gírí gírí bó imú mi lé nìyẹn o mo sáré kábàkábà títí mo ń ṣe bàlàbàlà báyìí títí mà ní bí ṣeré o ìyá jẹ mí lé mi. ẹ dúró dán wẹrẹ lẹ́yìn ẹ mọ́tò wà dà báyìí. mọ́tò èmi ti filẹ̀ fún eh? tó bá lò tán máa padà lọ gbé nǹkan mi. àti mi ọlọ́run bá ní ṣe rò lẹ́rù wèrè kẹ́ẹ́ ṣètúrò ilẹ̀ ṣe wáá délé tẹ̀tí yọ wíìgì tẹ̀tí orí. aláwọn àwọn èèyàn tó wà lójú títì gan-an bá mi ṣa wíìgì mi àti báàgì mi àti ẹ̀rìngì torí lọ́wọ́ mi mi mọ tí bàtà mi gan. wèrè wèrè àwọn wèrè tó kọ́ǹkì yẹn ni o wèrè tó ti ló bí ten years nínú wèrè ni o professor of wèrè ló lé mi lẹ́nu. mi ì lọ́ọ̀bù yín ni. wèrè love lọ́ọ̀bù ẹ irú ọ̀rọ̀ wo nìyẹn. kí ló wá wá dọ́dọ̀ yẹn. Ah, ẹ pẹ̀lú alẹ́ wọ́n mi tútù. Ah, kí n tẹ ọkọ wẹ̀ nù fún wèrè mọ́tò I don't die. Hmm. Social media is sure interesting, but lovely picture. How? Would you want kò fò kí ló ṣe ẹ kí ló fẹ́ kí nìkan tó mú ẹ dúró síwájú mi bíi alábòsí báyìí what you want. mi ò fẹ́ nǹkan kan nǹkan tí mo kàn fẹ́ mọ̀ ni pé mi mọ nǹkan tí mo ṣe fún ẹ tí mo fi dàbí èpo ẹ̀gúsí téèyàn ò jí rí kò ṣàlàyé nǹkan tí bá ṣe fún ẹ mo rẹ́dì láti make amends jọ̀wọ́. ló ra àpọ̀dà tó ń jáde lẹ́nu rẹ̀ I mean just listen to yourself talk ṣé obìnrin máa ṣe bí wọ́n ṣe ń ṣe yìí would expect pé kó rojú rere ọkọ ẹ yeah well i'm for information kò fọ o ṣe mi alright i just want to be left alone i just want to do things my way the way i like i just want to do things. Ajibade the way you like ó kì í jẹun wọn nulẹ̀ tí n bá kí ẹ gan agídí ló máa fi ń dáhùn olùdẹjọ́ nítorí ọlọ́run please forgive me àbí ṣé ìfẹ́ wa ti ṣá mi. woman arábìnrin wo má dànù bí mi má dànù bí mi rárá don't provoke me what you want oh kí n kúrò lè fún ẹ àbí that's exactly what i'm gonna do màá fi lélẹ̀ fún ẹ if that's what you want màá fi lélẹ̀ fún ẹ i'm gonna get my kids right now i'm gonna leave this house for you ṣùgbọ́n i know what your problem is ó oh, ṣẹ̀mí ó oh, ṣẹ̀mí ó oh, ṣẹ̀mí mo sọ pé ó ṣẹ̀mí. mo bèrè lọ́wọ́ ẹ̀kọ́. wọnú etí mi. kí ló máa ń ṣe tó máa ń ṣe báyìí bá mo expect ẹ kó jẹ́ pé wo ló máa understand mi tí wọ́n ti sọ ẹ máa gbọ́ ni mo parọ́ fún ẹ ni àbí mo parọ́ orú ẹ̀ fún ẹ lánàá àbó bí mí nìkan rí tí mi ò fún ẹ tó bá bí mí nìkan kí n má nìkan máa lọ bí máa ṣe yá kí n ṣáà satisfy pẹ̀lú ẹ náà máa máa pa máa pa kí gbogbo ẹ. wo jẹ́jẹ́ mi mo dúró o orí mi tí mo lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ kó tó lọ fẹ́ mi. òkè bí mo ṣe wá kọlu sí i mo ti ṣe nǹkan tí ò dá mo ti ṣe nǹkan tí ò dá àbí bí mo ṣe kọnu sí ẹ tí mi ò bá lówó jẹ kí n lọ jalè kí n satisfy ẹ ṣé inú ẹ máa dùn bàbá lọkùnrin ẹ jalè. mi ò mọ bí a tẹ̀mí ìbàdàn àti ọmọ àkọ́tí mi kò ní àbí tí gbàrúwò tọ́jú ara mi wà rí mi kúrò owó tó wà nínú àpò jeans ẹ wàá nínú yàrá. mo lọ tún àpò lẹ́yìn. ẹ kí ni ojú àpò ọkọ mi mọ́. ìyẹn kọ́ lọ́rọ̀ tó wà lẹ́nu sórí owó tó rí nǹkan tó kù àyà tó kù mo ní máa fi rèpo sí mọ́tò láti lọ síbi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ láti gba owó tí mo fẹ́ gba owó tí mo bá gbà yẹn tí mo bá dé òun mo fẹ́ kú fún ẹ kó lọ fi ṣe kó fẹ́ ṣe. ọwọ́ kọ́ náà lówó lọ́wọ́ níṣẹ́ tó ti di owó tó kàn mí owó tó kàn mí. Ah, ah! so mọ́tò tẹ́ importance ṣe nígbà mi. ó máa rèpo sí láti lọ fi owó tí mo fẹ́ fún ẹ. ẹ eh, ibi kan náà lájọ sọ ọjọ́ kí ló ń pẹ́ tó ń pọ̀ káàkiri. Ah! kó o lè pe taxi yìí lọ́lọ́fẹ́ balẹ̀ ẹ̀kọ́ tá fún ẹ̀ one thousand naira jésù náà máa lè bọ́ sọ́tò kò ní ètò máa fún ẹ̀ pé sọ́tò ó ní ẹ̀ka lọ fún ìjọba nípa ní tèmi kí wọn náà mú ọ̀kadà láti kálukú ẹ̀ bá lọ. Okay. Okay. ẹ wá epo sí mọ́tò yẹn ká máa wò bóyá kò ní accident ṣèbí wá important ṣèbí lọ ni. fún mi lówó náà ó fẹ́ kàn ṣe báyìí mi ò lè fún ẹ á mo máa fi rí kú sí ni tí mo bá dé máa fún ẹ lówó tó mi ṣé o bí mi lówó kan ní tí mi ò fún ẹ. má wọrí má fún mi má má owó mọ́tò ṣe. Túnjí fẹ́ rí ọmọ kíkẹ́ yẹn mọ́ bíbá yìí mo fi ẹlẹ́dàá ìyàwó mo fi bẹ̀ mi fẹ́ rí mọ́ bíbá yìí o àfi bíi pé mi ìrírí ẹ̀rí ọlọ́run má bá wa ṣe kẹ̀ ọpẹ́lọpẹ́ lẹ́dàá ìyàwó àti oṣù lọ́rùn ẹ̀ tó mọ̀ pé méjì yìí náà lọ ọ̀fọlọ́run bá bẹ̀ mi ìfẹ́ rí bí náà o kò jù bẹ́ẹ̀ yẹn lọ pẹ̀lú kò relax àjù méjì yìí lọ tá à ni àti ẹnìkan náà ni pẹ̀lẹ́. ṣùgbọ́n. bébí ò dẹjọ́ jọ nítorí ọlọ́run mi ò mi ò lè robi sí ẹ láíláí ìwọ náà mọ̀. iye ló rò sí mi náà ire mi ire ló rò sí mi tó fi sọ pé mo máa l'accident mo dẹ̀ l'accident. inú tó ń bí mi níjọ́ yẹn mo kàn sọ̀rọ̀ out of anger ni kókó mí lẹni. ẹ ò yé sọ̀rọ̀ out of anger àwọn obìnrin ṣúẹ́ṣúẹ́ òṣì bí ni wọ́n wọ́n mi nì tó máa bí kiri so kò fi lọ bínú sí kó lọ sọ pé kí n kú àbí onímọ̀ lásìlẹ̀ mọ̀ lásìlẹ̀ kó tún lọ ní kí n kú eyín òkè. o lè kú ìwọ kì yóò kú kíkú kọ bí kò ṣe yíyẹ ọlọ́run ní jẹ́ òkú. bí bí bí bí tí ìsìlẹ̀ kan bí tí ìsìlẹ̀ ọlọ́run máa gbé ẹ̀kọ́ ní tiẹ̀ wá pàdé lórí òkè bí tiẹ̀ tọ́jà máa wọra yín lépè o lè dédé ní kóun kóun kú òun lè dédé ní kóun kọ́ lápá. tọ́jà máa wọn ìpè fún but ilé àti ẹ ó ti tán. torí àwọn tẹ̀ dá mọ́mí jẹ jẹ ẹ bá mi bẹ́ẹ̀. ó á da kò tètè fi lémi sílẹ̀ báyìí báyìí báyìí this minute right now bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀nà rẹ̀ kò tètè padà síbi tó tí mo kò fi lémi sílẹ̀. mọ́mú jẹjẹ mi máa ní kíkẹ́. mo rí ẹ̀. tájú máa ń lọ Shoprite tẹ́lẹ̀ kọ́ làjọ ń lò mọ́mú jẹjẹ mò ń tẹ̀lé lọ fẹ́ lóṣù hmm. mi ò léyìn òkè ẹjọ́. gbó ah, mi ìfẹ́ jẹ́ kó sọ̀rọ̀ òdìsáyé mi ni á da tètè máa lọ. túnjọ jẹ́ ìgbé ẹbọ kó mọ̀ bá a sí náà ni mọ̀jà yá rè ó já ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọjọ́ ń lọ bọ́mọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá ó yẹ kó ládàá ni ó ń gbẹ ìyàwó ń gbẹmí ò ń gbé ọmọ ń gbẹmí jọ òòlù tó fẹ́ mú ìyàwó wá fún mi. màmí màmí ah ẹ ti dẹ́rù bà mí nà ó ṣé àwọn ọmọ tó wà tálẹ̀ ẹ̀ sọ ọ́ sí i. Eh. èmi ò lè fẹ́ kankan náà ọmọ yẹn eh. hmm. o. ò lè fẹ́ kankan náà ọmọ tó wà ń ta. Eh, ẹ gbà mí Ọlátúbọ̀sún ọmọ wo ló wà ń ta náà o báwọn ọmọbìnrin tó wà ń ta ń sìn ò ṣe dáa bẹ́ẹ̀ náà lẹ́yìn ọkùnrin tẹ́ wà ń ta ń sìn náà ò dáa o àjọ mánéjà ara wa ni wo sórí ọmọ tó wù tó bá rí tó bá fẹ́ tó bá láìkì tó mú wánú ilé tó fẹ́ ibi tí kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ bá kùdìẹ̀ káàtó sí àmọ́ bá yanjú rẹ̀ nígbà tó bá wọlé kò sọ́mọ tó dáa lọ wá kan ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọjọ́ ń lọ. bọ̀rí lè má mi ẹ má sọ pé torí nǹkan tẹ́ ṣe pè mí lélẹ̀. ṣé kò tó torí ni ah. ẹ sọ fún mi ṣé kò tó ohun tí mo lè torí ẹ pè ẹ bóyá ló mọ̀ pé kan ṣoṣo tó lè ṣe fún mi ilé ayé tó lè dùn mọ́ mi inú ni kó o fẹ́yàwó wánú ilé yìí kí n rí ọmọ ọmọ mi lójú ẹ̀mí mi báyìí bíbí ni mo bí ọ ó yẹ kí wọn náà bímọ lójú ẹ̀mí mi. mami kò sí wàhálà ẹ fọkàn balẹ̀ mo ti gbọ́ wọn dẹ̀ wá àkànṣe sí nígbà wo. very soon. kò ní pẹ́. kò ní pẹ́ kí ló wà lé wa. kí ló fẹ́ jẹ. jámàlà wa. má rò fún ẹ kárí ọkọ mi. mo dẹ̀ wá ń ṣe nǹkan tó wà pẹ̀lú ìwé. èyí tí mo pè é sí náà wá ìmpọ́táǹtì. ń bọ̀ ń jàmàlà. dẹ́ẹ́ sí really, this thing is getting too long. I can't wait any longer. Ó ti ń sún mi o. Ìwọ Igor ṣá, ah, ó dẹ̀ calm down now, Move on, ló máa ń ṣe. Ah. Ó ti ń pẹ́ jù nínà, ìgbà mo fẹ́ calm down dà. Ìgbà tí wọ́n bá fi twenty years ya owó, ìgbà ogun look for some padà. No, really, tell me. Ah. Kíkẹ́, gbogbo nǹkan ló mà nígbà takoko tiẹ̀. Ká dáṣọ Kada tó yẹ ni, ká ṣoge ńgbà tá a ṣì lẹ́wà ọ̀dà ẹ wò ó torí ìgbà àti àkókò yẹn gangan èmi fúnra mi sọ pé mi ì tí ì rẹ̀dì. ṣé bó ti graduate iṣẹ́ lókun tó ń wá àbí. ṣé tó bá wà nílé ọkọ ẹ̀ ṣé ò lè ṣiṣẹ́ ń bẹ̀ ni ṣé bí wọ́n wáṣẹ́ wọ́n dé ibi iṣẹ́ wọn àmọ́ ṣé ọkọ ẹ̀ lè bẹ̀ wáṣẹ́ náà. àti that's what I've been trying to tell her kókò tẹ yọjú kó sọ àìsí mọ́ sí kó tí mò ń bẹ̀ fún nìyẹn. so àti lọ kí mọ́ sí ẹ̀ ó ti dìṣòro fún ẹ báyìí mo kúkú ń sọ tèmi ọlọ́run ajé ò gbọ́ kò sí wàhálà àwọn dókítà máa dá sọ̀rọ̀ tí wọ́n rìn. dẹ. ìwọ kí ni ìdẹ́kùn pé wàhálà àti ẹ̀gbọ́n ti pọ̀ jù ṣé a máa lọ rí wọn nísìnyí wọn ní kò sí problem that, that's what you want right. that's what I want. I'll think about it but I'm not promising you. èwo tún ni má promise èwo ni think baby let's go you everything will be fine. Eh? I'll think about it. okay just still not be thinking then. then nìyẹn. That's oh. my baby. <laughs> I'm sure we will go. Thanks. Emi kò ti sa tèmi fún ẹ. Mo ń jáde mo máa ń tèmi lọ o. Ẹ ṣé àǹtí. I really appreciate it. Kò burú. Owó tèmi ni mo ṣàtìyà yẹn. Mo ń bá tèmi. Okay, thanks àǹtí. Ó jàre bàbá mi. Ẹ kọ́ máa gbèsè yẹn. Ẹ ẹ ní mọ̀ kọ́ máa gbèsè yẹn. Pẹ̀lẹ́ ìyàwó. Yes ma. Gbogbo ilé ń kọ́. Mo wà dáadáa ma. Kárẹ̀ pọ̀. Yes ma. Wò ó má ti jó ilé nílé ẹ̀ gbogbo tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu ìwọ ṣáà ti béèrè. dàmà ṣé ma. so kí ni kí bẹ mú wa báyìí. náà mú wa òkè ma. àti ẹ take something náà ṣó ti ń tujú ni. mú wa òkè ma. Ah, ó wà òkè ó wà ní jẹun irọ́ ló pa wàá jẹun kó tó lọ ọlátúbọ̀sùn mm, ọkọ mi jọ ṣe gàyà fún mi díẹ̀ èmi àti ìyàwó mi a fẹ́ sọ̀rọ̀ tọmọtìyà. <laughs> ṣé ibi tí wàá di alárìndàn tó yẹ̀ wá sí. bẹ́ẹ̀ni. Ah, mọ́mí ah. kì í ṣẹjọ́ yín ìgbà tí mo ti mú nǹkan tẹ́ fẹ́ wá. Eh, eh, èmi ló ṣàmú wá eh, fún. ẹyin náà ni mo mú wá fún. there promise me anything mommy says you tell me now. Uh-huh. <laughs> màámi. ẹ ọkọ mi. àbọ̀. ẹ pẹ̀lẹ́ ma. ẹlẹ́yàwó rẹ̀ kárí láì. ẹ mo fẹ́ béèrè béèrè tọmọ tìyá lọ́wọ́ ẹ ni jọ torí ọlọ́run ṣé tòótọ́ ló nífẹ̀ẹ́ bọ̀ sún ọmọ mi tó fẹ́ tó fẹ́ dénúdénú. bẹ́ẹ̀ ni ma. ó sì wù ẹ́ kó o fi ṣe ọkọ kó o fi ṣadé orí ẹ̀. bẹ́ẹ̀ ni ma. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má jò pẹ́ bí wọn bá ti pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ kéṣíkéṣí máa ń báyàn bẹ́ẹ̀ ni o ẹ tètè ṣe pápápá ọlọ́run adé ṣe yín lọ́rẹ̀ ara yín ètò tó dàbí ẹ̀ sórí ọlátúbọ̀sùn tó ń wò yẹn òun wọn bí owó lọ́wọ́ mi ni kò pé méjì o òun nìkan ṣoṣo ni ṣọwárí tó bá ní ẹ̀ṣẹ̀ kan tó bá ṣe bó ṣe wà yẹn má fẹjọ́ ẹ̀sùn ẹnìkan kan ìwọ ṣáà ti wá bá mi kó wá sọ fún mi màá bá wí bó ṣe lérò lọ ṣó ti gbọ́ ọkọ mi. torí o ah! mọ̀ pé bí èèyàn bá ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ọkùnrin á yọ jù ú tí mo ṣe ní kó excuse wa nìyẹn ọ̀ka rẹ̀ kọ́ mi ọlọ́run adé wà pẹ̀lú ẹ̀ wò wà bọ́kùnrin àbíró obìnrin àbíyé ọ̀gẹ̀dẹ̀ ń gbọ́dọ̀ kó yàgàn ọmọ yọyọyọ lé aládì nínú ilé mi ń bì ní lágbára ọlọ́run. àwọn ṣe rẹ̀ dáadáa. <laughs> ẹ ṣe mọ. àdàbà pèrè bẹ́ni báyọ̀ lè ò gbọ́. àdàbà pèrè bẹ́ni báyọ̀ lè ò gbọ́ ẹ̀yọ̀ lè gbọ́. títí rí lóhùn tí. àdàbà àpèdè bí ẹni páyà lè gbọ́ ẹ̀yà lè gbọ́ títí ló tiri ẹ̀yà lè gbọ́ títí ló ń tiri ẹ̀rẹ̀gbọ́ ohun tàdàbà wí kì í ṣe pé kò mọ ohun tó lè ṣe ní wọn ṣó ti ń jáde ni. Ah, ah. irú ìbéèrè àgọ́wọ́ ni ṣé ti ń jáde ni no mi ò jáde mo ń padà lọ sínú bedroom mo fẹ́ lọ sùn ni. talk talk i don't have the whole day i've got some places to be. má bínú mo ní kí n sọ fún ẹ pé ọbẹ̀ ti tán ni. ẹ kí ló sọ. ọbẹ̀ ti tán mo lè fẹ́ ṣe mí lè mi. ọbẹ̀ ti tán ha ah! jó wo ni ẹ ṣe last ọbẹ̀. Eh, actually ìjẹta ni a ti jẹ tún. ẹ ti jẹ tán ẹ ti jẹ tán àbò ti jẹ tán mo máa ń serve ìwọ ló kì í jẹ. mo máa ń serve mi ò kì í so expect mi kì í jẹ ọbẹ̀ tí yóò dùn tí òun sì yẹn ọbẹ̀ tó jẹ́ pé kò ń látàánú ọbẹ̀ tó jẹ́ pé máa jẹ́ máa cause wàhálà fún health mi ni look nínú lẹ́yìn three days ni àjọ máa fi ń jẹ ọbẹ̀ but eléyìí tó jẹ́ pé wọ̀ nìkan ni o fi jẹ́ wà ló six days yes so after the sixth day lo ní ẹ̀tọ́ àti béèrè pé ọbẹ̀ lọ́wọ́ mi little amount ló wá lè fún mi kí n fi sọ bẹ́ẹ̀. kí n máa bínú kí n fún ẹ ní little amount all right no problem bá fún ẹ ní owó ìtòkó tí yóò bá fún yín lówó ṣe ń sọ pé ọkọ ìyàwó kò ń ṣèṣe ọkọ mọ́ take her. balọ́ọ̀nù my friend fi hàn eh, tidy up everything because six days ló yẹ kó fi jẹ ọbẹ̀ yẹn jẹ òṣèlú tó ń dọbẹ nù bẹ́ẹ̀ náà ni nàìjíríà is it one dọbẹ òun tó ń jẹ mi ò lówó láti fún ẹ o ṣùgbọ́n abirú kí ni ilé ìbá ìtòrí ọ̀nà mo dẹ̀ sọ fún mọ́mì àwọn náà jẹ́ kí n máa ṣe full housewife tó báyìí pé mo níṣẹ́ mi lọ́wọ́ ni gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ náà. onílé yàgò ajá òṣùpá ni mímọ bodè kí n tó wọlé àgòyà ọ̀sán pọ́n gánigánrí àwọlé alára kùtùkùtù má kí awọ ó dífá fún abiyamọ tí kì í pọ̀ máa jẹ́. Hmm kíkẹ́ lọ mọ́ mọ́ pè ẹ́ lónìí o gbogbo bíkíbi tó o bá wà kọ́ ọ sáré tètè wá kọ́ wa jẹ ni. kíkẹ́ lọ mọ́ aṣọ òtí ẹ̀ lé àríkìní ọ̀hún aṣọ òtí ẹ̀ fúyẹ́ ó fúyẹ́ bí abọ́ òwú lásán lásán wo ní tí mi parí iṣẹ́ rẹ̀ ìwọ ìwọ láyé rẹ sọ́ni pẹ́lẹ́dà rẹ ti gbàbọ̀dè báyìí ó ti gbàbọ̀dè gbọ́ èmi fẹ́ ránṣẹ́ ni o iṣẹ́ tí mo sì fẹ́ ràn iṣẹ́ kú ni mo fẹ́ kọ́ ọ lọ bá wọn de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kíkẹ́ lọ́mọ mo fẹ́ kọ́ ọ lọ bá wọn di àgùntàn jẹmọ̀jẹmọ̀ kọ́ ọ lọ di aláwùn tí ń jẹ lẹ́bàá ògiri kọ́ ọ lọ pẹ̀lú àwọn ẹbọra jẹun ó yá gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi yẹ́ mo kú ẹ gbà mí. Oh. ṣé ẹni tí èèmọ̀ náà mo ń bá ọ dápàdé pàdé mi. Ah! ọjọ́ ìjẹun ṣòyí o tó bá tọ́jọ́ ìjàwó ni yóò bá pa. ìyàwó ọmọ mi yé ibo lọmọ yìí ti lágbára tiẹ̀ yìí o àmọ́ ah, mọ̀ bá dojú ẹ̀ mo sùúrọ̀ o rájàrájà àbọ̀sùn rádìgbòlúgí o ah! yé. Ah, yeah. kọjá sẹ́yìn náà kí ló ń ṣe. Could you move this thing you call a car? Guy, calm down now. Oh, they calm down. I'm trying to park. Just all tell you... me to calm down. If you cannot drive the car yourself, then get bloody driver. See, all you need to do is just move back a little, and I and I park well. I'm not moving anywhere. I've been pressing the hard for you since. Okay, calm down now. If you don't move back a bit, there's no way we can drive very well. Eh, uh, I should reverse, Abi. Okay, Jerry, baby, ẹ máa bẹ̀ mí kí tó wá gbé mọ́tò ìkó obìnrin ṣẹgbọ́ let's go let's go let's go. ẹ bá wa move sẹ́yìn díẹ̀. let's go beg me before I move this thing let's go. ṣó de rí báwo ni ọmọkùnrin ṣe ń bọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ torí ọmọ aláṣẹ wọn ò sì tó gbé yìí ni o káwọn náà má jẹ́ kó kábàámọ̀ ni ó dẹ̀ máa padà kábàámọ̀ ni tó ń gbọ̀n jù ó máa kábàámọ̀ bó ṣe wọlé lọ yẹn ni. díẹ̀ báwo ló ṣe mọ̀ paláṣẹ́wó ni. Ah, ah. ṣé ìmúra eléyìí pupa là ń yóò jọta aláṣẹ́wó ni. <laughs> ọkọ tó kọ kọ sí àgèrè. it's fine ṣá ma ma don't, don't get yourself worked up uh, jẹ park car yẹn dáadáa àbúrò ẹ̀ ta we will go inside like that. jala jala jala ruru jala jala jala. jala jala dúró jala jala jala rú jala jala jala. òòṣà ńlá. wọ́n á ní kó mọ̀ ṣe é ó gbọ́ kìlọ̀ kò ṣe é pẹ́pẹ́pẹ́pẹ́ bí ní kó mọ̀ ṣe é kó lọ rèé ṣe é ó kọ́ tí ikú ó kọ̀ lọ ọ̀run alákejì lọ. Dude, come on now, come on. Did you pretend? Yeah. Close baby ghetto. Baby. Baby. Yeah! Yeah! Kí ló ṣẹlẹ̀ náà? Kí n sọ àgbọ̀ṣẹ̀lẹ̀. Àwọn ṣé kò yẹ kó má dàdú tì mí bébì baby. bébì baby. àwọn ẹ àti. ẹ fi mí lẹ́gẹ̀ẹ́. bébì. ẹ ẹ má wọrí ambulance owó ya ẹ jà lọ. mi ò sọ bẹ́ẹ̀. ṣé kí ló ń ṣẹlẹ̀. ṣé àti wọn ni kankan mo sọ nǹkan tó bá padà kẹ́yìn ẹ̀ nìyẹn àbámọ̀ yìí ni. Ah! let's leave this same place jẹ́ àmà lọ jẹ́ àmà lọ. ọmọ ọlọ́mọ tó pupa fò ó wọ́n ti pa. èrìnwó owó kọ̀ọ̀dù sẹ́nu wọn dọ̀kan ẹgbàá owó kọ̀ọ̀dù sẹ́nu wọn dọ̀kan ẹ jẹ́ ká sòtítọ́ ọ̀nù o nítorí ẹ̀yìn ọ̀la. Ah, bóyá ọkọ mi ṣé o ti parí ní tó ń ṣe ẹ mọ̀ náà àwọn àlejò ń ta. àlejò bẹ́ẹ̀ ni ah, láti bò. ìmọ̀ ọjọ́ tí wọ́n yà. kí wọ́n wá láwọn fẹ́. ìyá ló wá wá. ajala ruru. bẹ́ẹ̀ ni yá. Ah, ah. ìyá ò tí ì dé bí yóò bá sí ilé àlè rẹ̀ nìkankan ìyá ò tí ì dé o. Ah, ah njẹ́ òní yóò wá dé bàjá mi. èmi ò mọ o àmọ́ bí ìyá mi bá dé lónìí gbogbo ayé pátá ni ó gbọ́ pé ìyá mi wọlù bí yóò bá sì dé àlè rẹ̀ nìkan kan. ẹnìkan kò gbọ́dọ̀ wọlé lásìkò yìí. ah hello pé wo mo ti sọ fún yín pé tó bá ti yá yín ó ti yá wa náà. Eh, tó bá ti yégun yín ó ti yọ̀rẹ̀ tiwa náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò sí wàhálà kò sí wàhálà ẹ má wọrí ó yé mi ó yé mi ó yé mi kò sí wàhálà mo ti gbọ́ ẹ kò sí wàhálà ah, ah. ọkọ àtìyàwó yín ẹ̀ tiẹ̀ fẹ́ dé mọ́. àǹtí mi. àjọ how many hours lálẹ́ tí kì bá ṣe òun tó ń kọ́ mi lójú àmà tí nìde. àti òótọ́ ni o and ìdí ni pé mo mọ̀ pé ẹnìkan lè wà nílé ẹlẹ́dẹ̀ tó máa sun yín so i was hurrying her up. oh really. yeah. so torí sista ló fi ní ká máa bọ̀ ọ́ lẹ́kọ̀ọ́ bàbá bọ́ọ̀dù. bẹ́ẹ̀ni my mother in law ah mi ò lè fi wọ́n ṣeré o ṣe é ṣàwà òkè. ṣé mi tó torí ni ẹyin ní ìjà wa o. ìyá ìyàwó mi ló ń bá sọ̀rọ̀ bẹ́yẹn wà wá tó ń torí. sorry second place. Okay. hello maami. no mi ò tí ì délé o. Ah, ẹ fẹ́ rí mi ok ẹ tó bá dọ̀là ń gbà yẹn ah, bye bye ok màá yọjú sí mò ń bọ̀. kí ni lókè ló ṣẹlẹ̀. wọn ò sọ nǹkan kan wọn làwọn fẹ́ rí mi ah, kò ń ṣọ̀dọ̀ wọn lẹ́tí kúrò ńsẹ̀yìn. ibẹ̀ àbí ibẹ̀ náà láti ń bọ̀ nǹkan tó jẹ́ kí n máa wà bá fòdù. wọ́n ní kí n máa bọ̀ báyìí báyìí ni i think i'm. ṣé kò sí wàhálà ṣá. wọn ò tiẹ̀ mention anything i think i have to go eh, now. Uh, okay, I'll oh you come eh, no problem let's ẹ Let's àǹtí. kẹ jẹ́ kí n mọ nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́yìn mi á máa pè é ṣàgbé fóònù. all right no problem thanks. a máa ní rí ibi kẹ. bọ̀sùn ṣé bí ìwọ ni mo ní kọ́ wa iye mi la pè ìyá ń tún yọjú kí ló dé tí wàá tìyàwó rẹ̀ tún wá. màá mi ṣe fọmọ yín náà ni. ìní ìsọmọ mi wo dákunjàre ọmọ mi ni mo fẹ́ bá sọ̀rọ̀ tọmọ tìyá eh, ìwọ mọ̀ lọ́nà bẹ́ẹ̀ ni èkó hmm? èkó. ẹ ṣe wá ń ṣe báyìí. Ah, ah, bóun ni mo ṣe ń ṣe. bóun ni náà lè lọmọ yín àbí. ẹ ṣe mo rán ní sọ pé wúwúwú sórí ọ̀rọ̀ gidi ni mo pè fún un. ọ̀rọ̀ tọmọ tìyá sì ni sórí ọmọbìnrin tó mú wá sọ́dọ̀ mi kíkẹ́ lọ́mọ àbí kí ló ti pè kì í ṣẹni o lè fẹ́ o kì í ṣe ìyàwó alálùbáríkà pàápàá o lè fẹ́. kíkẹ́ lọ́mọ bẹ́ẹ̀ni ah bọ́mọdé bá ń gé gígbó àwọn àgbà ní mọbi tí ó wò sí tó túmọ̀ sí pé èmi ìyá rẹ mo ti rí sùúrọ̀ ọmọ mo rí pé kì í ṣẹni tó lè ah, fẹ́. mo gbé ní mọ́ mi ìwòlẹ̀ tún sọ yìí just some minutes ago àbí àwọn ti ègò ta wà ń bí ṣe bẹ́ẹ̀ lẹ́ni ẹ fẹsẹ̀ sí ẹ fọwọ́ sí ẹ fi gbogbo ara sí ọmọ yìí kí lẹ wá tó wá sọ sí. ẹ ò jèrè bẹ́ẹ̀ làbí ni sórí gẹ́rẹ́tẹ̀ kó lọ́dọ̀ mi bí ìtọ́lẹ̀ kan ni mo gbọ́dọ̀ àfáà mo ṣe o pé àjẹgidi pọ́nbélé ni bẹ́ẹ̀ ni ó ní fò lọ́sàn-án fò lóru ó lẹ́yẹ rẹ̀ tàn kí ni kò tiẹ̀ ṣe mọ́ ròyìn bẹ́ẹ̀ ni o bá a fà ṣe wí fún mi nu mo wà jí ó pẹ́ jí ó tètè máa bá tiẹ̀ lọ ọlọ́run ṣeun àtò ò tí ì dùn iyọ̀ ò tí ì dùn ẹ̀ tí ì bá débi kankan jí ó tètè wọkọ̀ tiẹ̀ síwájú kí wọn náà wáyà wà lálùbáríkà tiẹ̀ síwájú kí sọmọ tó lè fẹ́ o. kí ni ọ̀pọ̀ síbù ṣé màá máa tán ṣé bẹ́ẹ̀ mi mo bí ọ tètè jó mọ́ bá tiẹ̀ lọ o yóò wọkọ̀ tiẹ̀ síwájú o túbọ̀ sùn látúbọ̀ sùn. ìrà gbígbé ń tójú po ah, látúbọ̀ sùn ò ní fẹ́ kí ṣojú ẹ̀mí mi ló ti fẹ́. Fẹ́mi àbí. no ọ̀rọ̀ ìyá àtọmọ nothing really. wọ́n lájẹ ni ni àdàbà ń pò gèdè bí ẹni pẹ́yẹlé ògbò ẹyẹlé gbọ́. Um, um there not what you think at all, really. I will sort everything out in no time. Hmm? dákun kí ni mo rí ṣe fún yín o. ẹ ṣe wa àwa tẹ̀ ń wòye ìlú èkó ni a ti wá. ìlú èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ ẹkú òrìn ṣé kò rẹra kí la wá fẹ́ ṣe fún yín báyìí. ìyá kó má bàa sí ni ó ti pẹ́ tí a ti ń gbọ́ ròyìn yìí ní sì ti dáadáa ni o bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bísíǹsì mi ò lọ déédéé iṣẹ́ tèmi ṣe ni káràkátà pẹ̀lú ọjọ́ mẹ́ta yìí àti rí ọwọ́ mú lọ́sẹ̀nu báyìí ó ti di ogun fún mi hmm. kẹ́ni tó dẹ̀ wá ń jẹ ẹran rẹ̀ kó má padà wá jẹ egun ló jẹ́ ń sátọ̀ ní wa o. Hmm. ẹ màmá ṣe eré mi tẹ̀ ń wò yìí ó ti tó bí ẹ márùn tí mo ti ń lé travelling ní èkó bọ́ sí mo fẹ́ lọ sí òkè òkú pé mi ò gbìyànjú. ìlú àwọn èèbò kọ́ bẹ́ẹ̀ ni màmá ah. àmọ́ gbogbo bí mo ṣe ń gbìyànjú bàbá ló ń já sí hmm. ìkan kò bọ́ sí ìròyìn táwa ń gbọ́ lọ́tún ìròyìn àwọn ṣàtà ń bọ́ lọ́sẹ̀ làwa ò pé dáhùn bá débi gbogbo tó ń dùn wá lọ́kàn òkè sórí wa ó máa di pẹ̀tẹ́lẹ̀ hmm. ẹ̀kọ́ tó gbé wa wá ní màmá. ẹ parọ́ ìyá mi ajá lágùrù abiyamọ ni lóòótọ́ ó sì tó o ṣáàjì àmọ́ ṣe wá lásìkò tẹ̀ wá ìyá mi ò sí nílé bí yóò bá sì sí nílé kò sí ní tá lè ṣe sí ṣe wá rí i ẹlẹ́dàá yín yóò wà lẹ́yìn yín nígbà tẹ́ ẹ bá fi lọ tẹ́ ẹ bá fi padà wá ìyá mi ó sì dé ńgbà náà. ẹ jọ ṣé ìyá máa ń travel ni. ah ìyá mi ojú tó lé ojú tó ko kò síbi tí ìyá mi ò kì í lọ ìyá mi a máa rìnrìn àjò pọ̀. màmá ẹ dákun kí wàá la máa ṣe sí báyìí. kò sí tá a lè ṣe sí lẹ́yìn ìyá mi o àfi tí ìyá bá dé. tí wọ́n bá dé. bẹ́ẹ̀ ni. ẹ jọ máa ìgbà wà ní pàtó tá a mọ̀ tí yamade báyìí. ah eyín ilé mi ò lè sọ àmọ́ tí ìyá mi bá dé òkìkí ó kàn ẹ gbélé gbọ́n bíkíbi tẹ́ ẹ bá wà lọ́hùn. àbọ̀rọ̀ ilé jẹ́ òótọ́ ni ṣídìí ẹ lè jàjẹ́ ni kí ni màá fẹ́ máa jọra because the other day at the bar ó sọ fún bọ̀bọ́ yẹn kó máa rí and almost immediately wọ́n rí ah, kò fẹ́ yé mi mọ́ o báwo ni màmá bọ̀sùn gan fúnra ẹ ṣe mọ̀ pàjẹ́lẹ̀ nìkan àbí màmá fi ti tójú bolé ni irọ́ ni díẹ̀ ò lè jájẹ́ can't be a witch ah I pé ẹ̀jẹ̀ ṣe máa rí you for yóò fẹ́ yé mi o. ìgbà wo ni wọ́n débí tó ló ti róúnjẹ tó ń jẹ. ah Àbẹ̀ní ká mọ̀ pòrọ̀ ọmọ bẹ̀rẹ̀ sí àmọ́ irú òdùn ewédú rẹ̀ dáadáa mọ́ fi irú sí irú dáa lára ṣọ́ọ̀ṣì mọ̀ pé jọ́ mo wá bí kẹ́yìn ó rí mi ṣe lálejò mo ti ní ìtira mi lálejò lónìí. ẹ gbà mí ṣe ra mi gbé tójú ọ̀dà kò burú o ẹyìn kíkà lọ́mọ àbí kí ni wọ́n ń pokọ rẹ̀ mo ti sọ fún ọ látúbọ̀sún ọmọ mi mo ní kó sọ fún ọ pé kó wọkọ̀ tiẹ̀ síwájú mo lẹ́ẹ̀ lè fẹ́ra yín àbí nǹkan míì wà ń bẹ̀ ni mo ní kó wí fún ọ pé efirin nìwọ iyọ̀ ní túbọ̀sùn ọmọ tèmi efirin àti iyọ̀ sì ìbára wọn ná jà ná dalẹ̀ iyọ̀ ó poró yóò pomi yóò tún pa gbòǹgbò díẹ̀ bàbá mọ̀kàn lọ́mọ láti sin lọ o ẹ lè fẹ́ra yín. abẹ ní ọmọ àyíká ọmọ gọ o dákun bọ́ọ̀ bá dé erin mọ̀ sọ́wọ́n dọ́wọ́ erin mọ̀ ni èmi èmi ni wọ́n lanu pàkàtí pọ́nmọ́ tiẹ̀ ò lè fẹ́ mi èmi èmi àkúfẹ́ ògò tó dúró ti kàrà sí kanra ọ̀rọ̀ rẹ ti wá yé mi ìfẹ́ pọ́ ṣòfò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni torí òwúlò fún tí mo fẹ́ fi ọ́ ṣe ó ní mo ṣe ní kó ní kálukú mọ́ lọ́ ń lo ẹ̀ àmọ́ mo ti wá rí pọ́nrín bèbè kú báyìí ṣé wàá jẹ́ èmi àbẹ̀ ní ọmọ dùtá ìdínú dáná ló ti ń lérí tó ń léka ọ̀fẹ́ tẹ ọyá bí mo ṣe ń wọ ìta bọ́tà o bọ́tà bí mo ṣe ń wù ọ báyìí o. kémi ó bọ́tà èmi kémi ó bọ́tà ìwọ ti gbàgbé ni wípé ẹran tọ́ka bá fẹnu sọ báyìí ó ti di tọ́ka oh. a kì í rí kéré lọ́rọ̀ ọ̀ṣà kó ọ̀ṣà fi ṣàn gò ẹran mi ni bọ̀sùn tọ́lọ́dọ̀ nígbà kí báyìí lakora wa apá àdì mi sì ti dojú dòkiri ó ti di tògiri tó bá wá sọ pé kí àjànàkú tèmi àlàkè mọ́ gòkè àlọ́ á jẹ́ pàkó torí rẹ̀ nífi mọ̀ mí gbàgbọ́ dókè mi. ẹnu ẹ sọ̀hún má tọrọ rẹ jẹ sórí màsùn tí wọ́n ń wo ọmọ ayé ni kì í ṣẹran ayé ògùn náírà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó bá lòun fẹ́ dorí somi ìgbé ọ̀rọ̀ ní òkè lọ́rùn ọjọ́ mọ̀tẹ̀sùn awọ erin mọ̀ ni. <laughs> ó mẹ́ni okò lónìí ó gbé ajánokù rẹ̀ jẹ́ mọ́jẹ̀lẹ̀ ó dẹran ọwọ́ abẹ́ni ó dẹran ìwọ lónìí ó dẹran ìwé ọwọ́. ẹgbẹ́ mi mi wọ̀ lẹ́nu àwùjọ wa ìpínlẹ̀ mi wọ̀ nínú àtúwẹ́gún mi mi wọ̀ sísá rẹ ti dágbére àkìtọ̀ ìgbà abẹ́rẹ́ kò lè dàdúró mọ́ lónìí ni kò ní dọ̀la. Ah, wọ́n ní ọmọ tọ̀sọ́dọ̀ tọ̀sọ́dọ̀ wọn fi ẹsẹ̀ nǹkan kan wọ́n ní ọmọ kọ́dọ̀ ògùnlẹ̀ jẹun ẹbí jẹun nǹkan kan wọ̀ sí ẹ̀ o. nígbà gbogbo kí ló ṣe é fájú kò fẹ́ ṣe bí kí ẹgẹ̀gẹ̀ mi àtúntẹ̀. báwo bá ṣàwà sí ìjẹ́bẹ̀ o. a ní ní tèèbó òní òrìṣà kan so tí tinú afẹ́fẹ́ là wà ẹ dákun ọrọ̀ mọ́dí ẹ tí ọmọ àwòdì èmi ìyá ẹ̀ tí mo mà sáré ẹ dákun ẹ fi yá mi ẹ dákun ẹ fi yá mi. Ah! ó wọ́n ṣe o ní kí ní ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ tí ń sápá tankutanku níwájú èmi ṣàǹgà àbẹ̀gbọ́ ìjàláyà. Ah! ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ yín ọgbà ẹ̀mí ò dópin ẹ dákun. Àbẹ̀ní ah, ah, odò rẹ ti gbé gímbùnbùn àti sàn rẹ nira o nbò ah. gan ló ti pàdé jáláruru. olórí dáhùn. igi àràbà mi ò déédéé ya dínà àbá ẹfúfù lẹlẹ lọtọgì ọkọ mi ń sùúrù o gẹ́gẹ́ bẹyìn náà ṣe mọ̀ wípé ìyàwó tí bọ̀sùn ọmọ mi bá mú wálé ni mm. wọ́n lò gẹ́gẹ́ bí ẹran rònú ẹgbẹ́ mm. nígbà tó sì mú wálé tí mo rí pé ò ṣe é lò mo ní kọ́mọ mi ọmọ fẹ́ kọ́wọ́ kọ tiẹ̀ síwájú kọ́mọ mi ò lọ rèé wáyàwó mi tí ó ṣe é lò fẹ́ràn rò wá ní tí mo ṣe tó dogun mọ́ mi lọ́wọ́ rèé o. Ah! jẹ́lẹ̀ ruru agboorisa eh. tí finú afẹ́fẹ́ ṣọlá. Eh. Hmm. Abẹ́ní bàtà ti jákùn báyìí ọ̀rọ̀ ti wá dìkalẹ̀ sórí jẹ́lẹ̀ ruru tó ń wò kò ṣeé pa o bẹ́ẹ̀ ni ọmọ rẹ ò sì lẹ́kọ̀ọ́ sílẹ̀. Ah! ibo lẹ́sẹ̀ wá sẹ́ran rò sí. ò ń béèrè lọ́ọ̀mí àbí. èmi ọmọ o bó bá ti wá kọjú sí ọ ta tó bá kọ̀yìn sí ọ bu ládàá tó bá wá kù wọ nìkan àbẹ̀ ni. kò tẹ́rù ara rẹ pa. ẹyẹ fún tọ́ ìléya. Ah, mo bá dojú ẹ mo ti sùúrọ̀ ah, ijó àjùmọ̀jọ́ ti dijú èmi nìkan Yeah èmi ni mo sáà bí ọ ìsílẹ̀ ìrọ́ náà ńlẹ̀ kí n tì ọ́ sí gbó sórí ibi tọ́rọ̀ dé dúró báyìí ọlátúbọ̀sùn ọmọ kíkẹ́ lọmọ gan òun lọ gbọ́dọ̀ fẹ́. màámi ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o kíkẹ́ lọmọ táyẹ ní àáfàá sọ pé àjẹ́ ni pé kí n má fẹ́ hmm. pé ọjọ́ iwájú wa ò dáa together ẹwú la máa ń sọ yìí. bẹ́ẹ̀ ni lóòótọ́ bó ṣe rí ló ṣe wí o so nígbà tẹ́ ẹ lọ tán èmi náà tún wáá jókòó mọ́ wá ronú wò pé ah, ọmọ dáadáa sì lọmọ yìí o kì í ṣerú ọmọ ìlú yẹ kó kúrò lákàtà mi torí èmi náà nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ jù ọ lọ àbí ṣùgbọ́n nígbà tí mo tún wáá wò pé ah, kí mo fọ̀nà kan sí mo bá tún jáde sọ́rọ̀ ara mi mo bá tún lọ rí ṣèwádìí ń bò mí ibẹ̀ ni wọ́n ti wá jí oyé mi pé eh, àwọn tó yẹ òye tó àwọn ni wọ́n máa ronú báwọn pé kọ̀sẹ́ni tí wọ́n pè tí ọ̀jẹ́ wọn yìí sí ìfòbùrẹ̀ wàá mú ni lájẹ́ èmi gan tí mo jókòó tí mo jẹ́ ìyá rẹ̀ bọ́n má pè mí wọ́n jẹ ìwọ náà bí mo pè ọ́ ní ìsìn Ọlátúbọ̀sún ọ́ ṣàjẹ́ mi. ẹ mọ ṣe bí ẹ ti ní ká lé ọmọ kíkẹ́ lọ́mọ kì í ṣàjẹ́ mọ́ báyìí. wọ́n ti ní ìṣàjẹsẹ́. o máa ní ìyẹn ti lọ nìyẹn jàre Ọlọ́run máa ṣe mí fún mi. èwo ló lọ. ìyẹn ó ti lọ ah, ìyàwó mi máa ah, wá. Ah, mo sọ̀rọ̀ bá wọn mo sọ̀rọ̀ bá ń jàre ìyàwó mi ìwọ ni wá ó lè rí ìyàwó mi tó lè dàbí ọmọ yìí o wọ́n lọ́mọ alálùbáríkà ni wọ́n ní gẹ́rẹ́tì máa ti ń dẹ́sẹ̀ wọnú ilé rẹ̀ báyìí wọ́n ní gbogbo nǹkan ọmọ dá sí ni ah dákun mo fẹ́lẹ́ dá mi bì ọ́ ebe mi mọ sáà bí ọ èmi mo ní wọ́n ní ọ̀dà tẹ́lẹ̀ èmi náà mo sì ní wọ́n tún ló ti dá a ní ìsìn mọ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò kọ̀rọ̀ sí ọ lẹ́nu dákun ọmọ ní kọ́ wá rí o bọ́ bàbá sọ tí ọ̀gbọ́n jẹ́ kémi rẹ̀ ọjọ́ jókòó kájọ sọ. mi kì í ṣe kí mo fẹ́ kọ̀rọ̀ yín gan lẹ́nu da gbogbo ẹ̀rú náà. kò yé mi tẹ́lẹ̀ ni ó sì ti yé mi báyìí dákun ọkọ kì í ṣàjẹ́ kò sẹ́ni wọ́n pè tí ọ̀jẹ́ lóòótọ́ ni ọlọ́run kó ayé yìí ó kó lé àwọn kan lọ́wọ́ wọ́n sì ń ṣe bó ṣe wù wọ́n àmọ́ kò gbogbo ẹ̀ ni a ó jábọ̀ fún Kristi tàbá ẹ pásítọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ kò fẹ́ yé mi like i'm baffled ṣé àjẹtà ń sọ yìí ó máa ń wọ inú èèyàn á dẹ̀ tún jáde ni like á wá tún lọ like i don't understand. lóòótọ́ ni ẹni tó ní rínrin lórí kò parọ́ ẹ tó sì ní tútù náà ni òun náà ò parọ́ ègbé sì ni fún ẹni tí a ò fi rán ṣùgbọ́n tó ń jẹ́ ègbé tún wà ní fún ẹni tá a fi rán ṣùgbọ́n tó kùnà láti jẹ́ iṣẹ́ náà ẹ ìyàwó yín ò ń ṣàjẹ́ o ṣùgbọ́n àlejò kan ló wà lára wọn. kíkẹ́ is not a witch. rárá àlejò kan ló wà lára wọn. àlejò àlejò tí mò ń sọ yìí ó ti wà lára wọn ó ti ṣe díẹ̀ bóyá nípa àwọn ìrìn àjò tí wọ́n ti rìn sẹ́yìn òun náà ti ṣalábàápàdé àlejò yìí wọ́n sì nílò láti padà sí ìlú tí wọ́n ti nílò àlejò náà tó náà ti ń dúró de àlejò wọn nílùú náà. àlejò lára kíkẹ́ bẹ́ẹ̀ni kó lè padà síbi tí wọ́n ti gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni tí wọ́n nílò láti ṣe nìyẹn. ok ẹ ṣe pásítọ̀. olúwa ló ṣeun olúwa ló ṣeun. ẹ kú kalẹ̀ o ìyá mi o ajala ruru òòṣà tí ń gbẹnu afẹ́fẹ́ ṣọlá ṣàǹkà ṣàgbẹ̀gùn jàláyà òòṣà tí ń gbẹnu ìtura. ìyá mi ẹ ṣe é lẹ́bọ̀ ilé ọlọ́run kan lálẹ́ àfíà kí mo dúpẹ́ o ẹ dá mi mo dúró sí o ẹ káàbọ̀ kò sí ní tí ó ṣe lágbára lọ́wọ́ sàlá nǹkan kan ò ní mú. ìyá àjọkẹ́ níbo ló ti mọ̀ wọ́n rí níbo náà sì rìnnà pàdé ìyá mi ajálá ruru. bẹ́ẹ̀ la bí ni ìyá wa bí báwọn àgùnbánirọ̀ tí ń gbélé ọ̀dọ̀ mi ni kẹ́ẹ̀sì á máa wò ó mo sọ fún un pé àjòjì kájòjì kan tí yóò bá wọ sọ funfun kò gbọdọ̀ bọ́ ọ̀tá ń jọ ọdún jálá ruru kẹ́ ẹ máa wọ ọmọdé yìí o bí mo ṣe yẹ́yìn padà tí mo lọ mo rò pé ní ọ̀bọ̀ ọ̀tá. Ah, kíkẹ́ níbo lọ́dà bọ́ọ̀ ni ọkọ mi. mo fẹ́ sáré ra ayọ̀ ọ̀tá yìí. kíkẹ́ ṣé bí mo sọ fún ọ látàníwò àtàwọn èkejì mo ní gbogbo tẹ́ bá ti fẹ́ rà kẹ́ ẹ ti rà lẹ́ni tá à ń sọ ọdún jáláruru ẹnikẹ́ni tí ò bá ti wọṣọ funfun kò gbọ́dọ̀ bọ́ta. <laughs> mọ̀mí ẹ wò ó ṣé ni mo gbọ́ tẹ̀ ṣe superstition lásán ni aṣọ funfun kìíní ibi tí màá ti ra ìròdẹ̀ tó jìnnà sí ibà yìí jẹ́ kí mi sáré lọ mí ní pẹ́ dé. bí kẹ́ mo sọ tèmi fún ọ ọ̀dà kò burú ọba rí bákan náà o. ìyá mi náà níṣẹ́ tó fẹ́ ṣe ni wọ́n kàn já inú rẹ̀ nù láti lọ parí iṣẹ́ tán fẹ́ ṣe. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin ọmọdé wò yìí ẹ máa gbọ́ kìlọ̀ má ṣe àṣe ayé ní gbé má ṣe àfagídí ṣe ọ̀run làálà ẹ mọ ọgbọ́n tán bàbá yín fẹ́ mọ̀mọ́ jẹ́jà mọ́ ọ ẹ wo bó ṣe wà yìí o ó ti lálàáfíà kò sí ohun tí ó ṣe mọ́ kò sí ìkankan tó ṣe mọ́ yá mi yá lónìí. ẹ ẹ lọ́gùn ṣeré o. ẹgbọ́ ohun tàgbà ń bá yín sọ. ẹ̀yin ọmọdé wọ̀nyí. ẹgbọ́ ohun tàgbà ń bá yín sọ. ó ṣe kókó torí pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ò ṣe é fi ṣe ẹ mọ́ kò ṣẹ̀ṣe nù ọ̀làjú tó dé kò pé kẹ́ fojú egbò tẹ́lẹ̀ ẹ sọ pé tí ìṣẹ̀ṣe bá o ó ṣe kókó.